Ìfihàn orí kẹrìndínlógún. Mo gbọ́ ohùn líle kan láti inú tẹ́ḿpìlì tí ó sọ fún àwọn áńgẹ́lì méje náà pé. Ẹ lọ da àwọn àwo méje tí ó fún ìbínú Ọlọ́run sínú ayé. Áńgẹ́lì kìíní lọ, ó bá da ohun tí ó wà nínú àwo rẹ̀ sínú ayé. Ni egbò rírà tí ń rùn bá dàbò àwọn tí wọ́n ní àmì ẹranko náà ní ara, tí wọ́n sì ń júbà ère rẹ̀. Áńgẹ́lì kejì da ohun tí ó wà nínú àwo rẹ̀ sínú ayé ni òkú bá di ẹ̀jẹ̀ bí ẹ̀jẹ̀ ara òkú gbogbo nǹkan ẹlẹ́mìí tí ó wà nínú òkú sì kú áńgẹ́lì kẹta da ohun tí ó wà nínú àwo rẹ̀ sínú odò àti sínú ìsun omi ó bá di ẹ̀jẹ̀ mo wá gbóhùn áńgẹ́lì tí omi wà ní ìkáwọ́ rẹ̀ tí ó sọ pé. olódodo ni ọ́ fún ìdájọ́ rẹ wọ̀nyí ìwọ tí o wà tí o ti wà ìwọ ẹni mímọ́ wọ́n ta ẹ̀jẹ̀ àwọn èèyàn rẹ àwọn wòlíì rẹ sílẹ̀ nítorí náà ó fún wọn ní ẹ̀jẹ̀ mu ohun tí ó yẹ wọ́n ni ó fún wọn. mo bá gbọ́ tí pẹpẹ ìrúbọ wí pé. bẹ́ẹ̀ ni olúwa ọlọ́run olódùmarè òtítọ́ àti òdodo ni ìdájọ́ rẹ. áńgẹ́lì kẹrin da ohun tí ó wà nínú àwo rẹ̀ nù lórí oòrùn a bá fún un lágbára láti máa jó ènìyàn bíi iná oòrùn bẹ̀rẹ̀ sí jó àwọn ènìyàn bíi iná ńlá wọ́n fẹ́ bẹ̀rẹ̀ sí sọ ọ̀rọ̀ àfojúdi sí orúkọ ọlọ́run tí ó ní àṣẹ lórí àwọn àjàkálẹ̀ àrùn wọ̀nyí dípò kí wọ́n ronúpìwàdà kí wọ́n fi ògo fún un áńgẹ́lì karùn da ohun tí ó wà nínú àwo rẹ̀ sórí ìtẹ́ ẹranko náà ó bá sọ ìjọba rẹ̀ di òkùnkùn àwọn ènìyàn bẹ̀rẹ̀ sí gé ara wọn láhán jẹ nítorí ìrora wọn wọ́n bá bẹ̀rẹ̀ sí sọ ọ̀rọ̀ àfojúdi sí ọlọ́run ọ̀run nítorí ìrora wọn àti nítorí egbò ara wọn dípò kí wọ́n ronúpìwàdà fún ohun tí wọ́n ti ṣe áńgẹ́lì kẹfà da ohun tí ó wà nínú àwo rẹ̀ sórí odò láti tí wọ́n ń pè ní yúfúrátè ni omi rẹ̀ bá gbẹ láti fi ọ̀nà sílẹ̀ fún àwọn ọba tí ń bọ̀ láti ìhà ìlà oòrùn mo wá rí àwọn ẹ̀mí burúkú mẹ́ta kan wọ́n dàbí ọ̀pọ̀lọ́ ní ẹnu ẹranko ìwèlè náà àti ní ẹnu wòlíì èké náà ẹ̀mí èṣù ni àwọn ẹ̀mí náà wọ́n sì lè ṣe ohun abàmì wọ́n jáde lọ sọ́dọ̀ àwọn ọba ní gbogbo ayé láti kó wọn jọ fún ogun ní ọjọ́ ńlá ti ọlọ́run alágbára jùlọ. bí olè ni mò ń bọ̀ ẹni tí ó ń bá ń ṣọ́nà ṣe oríire tí olúwa rẹ̀ wọ aṣọ rẹ̀ kí ó má bàa sí ní ìhòòhò kí ojú má bàa tì í níwájú àwọn ènìyàn ó bá kó àwọn ọba wọ̀nyí jọ sí ibì kan tí ń jẹ́ amagedoni ní èdè Hébrù áńgẹ́lì keje da ohun tí ó wà nínú àwo rẹ̀ sínú afẹ́fẹ́ ẹnìkan bá fi ohùn líle sọ̀rọ̀ láti ibi ìtẹ́ tí ó wà nínú tẹ́ḿpìlì ó ní. ó ti parí. ni mọ̀nàmọ́ná bá bẹ̀rẹ̀ sí í kọ àrá ń sán ilẹ̀ mì tìtì tó bẹ́ẹ̀ tí rẹ̀ rí láti ìgbà tí ènìyàn ti dé orílẹ̀ ayé ìlú ńlá náà bá pín sí mẹ́ta gbogbo ìlú àwọn orílẹ̀-èdè bá tú bábílónì ìlú ńlá náà kò bọ́ lọ́wọ́ ìdájọ́ ọlọ́run ọlọ́run jẹ́ kí ó mu nínú ìkorò ìbínú rẹ̀ ó gbogbogbò àwọn eré ìkùsù a kò sì rí ẹyọ òkè kan mọ́ yìnyín ńláńlá tí ó tóbi tó ọlọ ata bẹ̀rẹ̀ sí bọ́ọ̀lù ènìyàn láti ojú ọ̀run àwọn ènìyàn wá ń sọ ọ̀rọ̀ àfojúdi sí ọlọ́run nítorí ìparun tí yìnyín yìí ń fà nítorí ó ń ṣe ọ̀pọ̀lọpọ̀ ìjàmbá.